ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù Queen of Zanga ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Queen of Zanga òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Queen of Zanga ẹ kọ orúkọ òṣèré náà sísàlẹ̀ fídíò yìí kí ẹ lè kọ ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà nínú fíìmù Queen of Zanga ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní fíìmù yìí orí Yorùbá Play lẹ ti máa rí wò ibẹ̀ ni ó ti ń gbóná lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Yorùbá Sanga jẹ́ fíìmù kan tí ó ní action action fíìmù ni ẹ̀yin tẹ́ bá ti wo ẹ lọ wo o àti fún ẹ̀yin tí ẹ̀ ń retí apá kejì fíìmù Queen of zanga ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí kí ẹ lè ní àǹfààní láti mọ ìgbà àti àkókò tí apá kejì fíìmù Queen of zanga máa jáde tí ẹ bá tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí tán ẹ má gbàgbé láti tẹ aago tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ láti mọ ìgbà tí apá keje fíìmù Queen of Zanga máa jáde fíìmù Queen of Zanga jẹ́ fíìmù kan tí ó kọ́ni ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí a dẹ̀ mọ̀ wípé fíìmù yìí ó jẹ́ fíìmù kan tó dùn gidigidi gan ni tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ń wò lọ́wọ́lọ́wọ́. ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ wa a ò ní rí jù báyìí lọ o gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ohun tí a máa ń ṣe lórí YouTube channel ni yìí ni wípé a máa ń sọ̀rọ̀ nípa àwọn fíìmù tí a ti wò sẹ́yìn àti àwọn fíìmù tí a ń retí lọ́nà tí a bá ti wo fíìmù apá kìíní àti apá kejì tán a máa ń jomi toro ọ̀rọ̀ ká sọ̀rọ̀ nípa àwọn kan tí a nífẹ̀ẹ́ sí nípa fíìmù náà àti àwọn kan tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó nínú fíìmù náà Queen of Zangala sọ̀rọ̀ nípa lónìí o Queen of Zanga tí apá kejì rẹ̀ bá ti jáde a máa wá àjomitoro ọ̀rọ̀ a sọ̀rọ̀ nípa àwọn kan tí a nífẹ̀ẹ́ sí nípa fíìmù yìí àwọn kan tí ó jẹ́ kí a nífẹ̀ẹ́ fíìmù yìí gidigidi gan ni àti àwọn òṣèré tí a nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí ẹ ṣe ojú tí ẹ fi rí wa kò ní fọ́ etí tẹ̀lẹ̀ fi ń gbọ́ wa kò má ní dì ire báyìí lójú gbogbo wa yóò máa rí o a ò ní rí ju báyìí lọ ó dàbọ̀.